pa nítorí pé ìmánì náà ní nǹkan kan mọ́ra ẹ̀ ọ̀tọ̀ ni pé owó aṣọ tí ò lé ńlẹ̀ ọ̀tọ̀ ni pé kí ni ó dọ̀tí jàpọ̀ ń lẹ́nu méjèèjì sọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ wọ́n bá ní kó mọ̀ wọnú mọ́ṣáláṣí ni kó mọ̀ rí pé bí a gbọ́ súnmọ́ yé ni ìwọ gangan ló gbọ́ súnmọ́ yé o <laughs> kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so mẹkáníìkì táṣọ ẹ ti rí rúnsunrunsun ó ti wà ló máa kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń tẹ ẹsẹ̀ kan wọ́n ní ń fara tẹ àfẹ́ ah, káyì kí ni wọ́n yìí fẹ́ fi yí mi lára yìí <laughs> eléyìí ò gbẹ́sìn yìí o gbẹ́sìn yìí ó yẹ kí ọmọ ìyá ni wọ́n yẹ kájọ so aṣọ tó wọ̀ yẹn tó wá fi kí ọlọ́run ọba ẹ̀ ní ṣé kí Buhari bá pè ẹgbẹ́ kó wá ó lọ pẹ̀lú the same aṣọ that same aṣọ wà lọ fi kí Buhari àbí wà lọ fi kí Sanwó-Olú wàá change aṣọ yẹn kódà wàá wá bí tán ti máa ń wẹ̀ tán máa ń sanwó lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀yìn wàá wá ṣùgbọ́n òkè wọn àti ẹ̀yìn pé òkè kò ṣeré lẹ́gùn yẹn tó bá ní aṣọ wàá mú aṣọ méjì mẹ́ta tí wàá fún tásìkò òun bá tó wàá change aṣọ ṣẹ́ yẹn wàá lọ kírun pẹ̀lú àwọn mùsùlùmí wàá padà síbi iṣẹ́ wàá tún gbé aṣọ tó fi yílẹ̀ yẹn wàá gbéra ṣùgbọ́n dàsẹ́ máa aṣọ tó fi yílẹ̀ ló fi ń rìn káàkiri àdúgbò so wèrè wá rí ẹ ó yí ẹ ní pé aṣọ mi lè wọ́n ní ayẹ ah, gbàmí ẹ gbàmí gbàmí báwo aláàmùsàn aláwàlá. naam nípa àwọn ọmọkùnrin art níbi sọlát kílẹ̀ ẹni sẹ́ńtẹ́ ń lo àdìsí pé ká fòdì aṣọ tí wọ́n á ní bí a ta bá wọn ṣẹ́ẹ̀tì bí kólà tó máa ń fòdì báyìí àbí àwọn táwọn fèrè pé ká ṣọ́ra pé bá máa ń jẹ́ ti làbá ìtawá fẹ́ kírun. nam nípa pé ká fóònù kíní kó là aṣọ wa wọ́n ṣe ṣe mo wọ̀ yín sìn torí pé ó kó sí abẹ́ hadith yẹn irọ́ nìyẹn ó kó sí abẹ́ hadith àbí ẹni tó wọ trousers tó ṣe pé wọ́n ti fóòdì ẹ̀ kò kó sí abẹ́ hadith yẹn. bákan náà ẹni tó tọ́kìn aṣọ kò kó sí abẹ́ hadith yẹn ní tí yẹn ń sọ̀rọ̀ ń pa òun ni ẹni tó ṣe yí pé ó torí kó wọn ò fẹ́ kí aṣọ òun stain ẹ́ kò fẹ́ kí aṣọ kó kò kó mọ lórí òun so ìyẹn àdéhùn yẹn address tó fi ń sìn ṣégun òfèmí rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé lọ́pọ̀ lórí ilé so nísìn mo wọ ṣẹ́ẹ̀tì mo wá pọ́kìn aṣọ mi nǹkan kò kú sábẹ́ kéèyàn fóòdì nǹkan báyìí then ẹ fóòdì ẹ̀ náà ṣe pẹ̀lú intention wípé ẹ̀fẹ́ kó wọ́lẹ̀ ni tó bá ṣe pé pẹ̀lú ìyẹn ni ìyẹn clear náà tó bá ṣe pé kò ṣe pẹ̀lú intention ìyẹn fóòdì ẹ̀ fífóòdì tókè mo fóòdì máa tún ọ̀nfó ọ̀ndú ẹ̀ padà ọ̀nlẹ̀ ìgbésí pé permanently ìbọn ṣe ṣe òun nìyẹn eléyìí sì wọ́n ṣe pé bó ṣe yẹ kí ó máa rí nìyẹn àbí trọ́sà tó yẹ kí wọ́n ti fóòdì ẹ̀ permanently bẹ́ẹ̀ ìyẹn tí ẹ máa ń sọ̀rọ̀ nípa nígbà tí wọ́n ṣe tànà tọ́rọ̀ nìyẹn ṣùgbọ́n bẹ̀rẹ̀ kókè mu mọ̀ọ́mọ̀ fóòdì ẹ̀ nígbà tí mo fẹ́ kírun kò mo fi ṣe bẹ́ẹ̀ so ìyẹn àwọn àfáà mi ní okòsí kóra kò yí pé kò ń ṣe intention tó fi ṣe òun ni pé kò fẹ́ kí ó wọlé mo rò pé gẹ́tì ẹ̀ tẹ́pẹ́ intention kò fẹ́ jẹ́ kó mọ gbálẹ̀ ló fi ṣe é bẹ́ẹ̀ ní ti gbéraga ẹnu kò lórí ẹ̀ sọ́dọ́pẹ́ intention tó fi ṣe kò ń ṣe pé tó kò fẹ́ kó wọlé ni àwọn àfáà mi dúró ti text zọ́ìlù text yẹn ìpẹ́ nìyẹn ò gbọ́dọ̀ ṣe èrò ẹ̀ sọ̀lá àbùsọ̀pẹ́ nìyẹn kó ọ̀ndúró èyí tó fóòdù yẹn tí wọ́n wà láwọ̀ àlám ẹni tó pẹ̀lú gangan òun ni pé kéèyàn ṣe ní títí ìgbéraga so ló jẹ́ pé irun orí so ẹlòmíà páàkì ẹ̀ nítorí pé kò fẹ́ pé tó ń bá forí kanlẹ̀ kí irun máa san wá páàkì ẹ̀ so àdámsọ̀ láàfáà kọ̀ yẹn bó ṣe kọ ti táṣọ náà ló kọ ti ti irun orí so bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú pé wọn páàkì irun rẹ̀ ṣùgbọ́n yé tí n bá ti wọnú òun irun tí mo páàkì yẹn mo gbọ́dọ̀ ọ̀dú ẹ̀ àbí tó wá ṣe pé àníyàn mi òun ni pé mo fẹ́ fi ṣe mo rò pé ẹgbẹ́ ti àmì gbà pé lórí àníyàn ni àmì gbà pé tó ṣe wà lórí irun ẹ̀ tó kójọ ẹ̀ nìyí jù ṣòkòtò ẹ tó kóòdù yẹn tu tó bá ti wà lórí wọn ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n jù òní pé báyìí tó torí ìgbéraga nìyẹn fi ṣe òní ó address wallahu a'lam. fún obìnrin tó bá fẹ́ jẹ àǹfààní àlàyé tí anábìsọ̀rọ̀ náà lọ́wọ́ àti nàmùtọ́ ṣe fún wa pé tí wọ́n bá ti kí fájú ìtàn pé eh, tó bá remain ní uh, place of sola títí di uh, ishrok sola observe náà sí pé uh, bí hajj complete hajj yẹn. now um, question mi ni pé fún obìnrin tó bá ṣe sola ẹ̀ ní um, yàrá ẹ̀ ṣé ó gbọ́dọ̀ wà ní that same position ni àbí ó lè change position within that same room. nam hadith yẹn kò ní ṣe pẹ̀lẹ́ tó wà nílé lẹ́yìn tó wà nínú mọ́ṣáláṣí òun ló ń sùn so ká transfer rẹ̀ sí obìnrin tó jòkó sílé rẹ̀ ní ìyẹn ni kò ní lọ bẹ́ẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ so àwọn nǹkan mí bẹ tó lè ṣe tí ó fẹ́ tiẹ̀ ní ládàá ni that's one two hadith yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afa àwọn mígbà pípò lálàáfíà so èyí tó lálàáfíà òun ni pé èèyàn kírun tán ó jókòó síbi àyè tó ti kírun tó ń retí irun mi so yẹn ó lálàáfíà ni ṣùgbọ́n eléyìí àwọn mi gbà pé kò lálàáfíà àwọn mi gbà pé kò lálàáfíà considering apart from the chain reward tó so mọ́ ẹ náà ládàá hajj àti umrah tó pé péré péré péré a kékeré ní ẹ ooo ìwọ́dì yẹn pọ̀ ẹ bàtà àwọn mìíràn tí wọ́n gbàkú lálàáfíà àwọn ni wàhálà yẹn náà pọ̀ because tọ́wá ní káwọ́ hadith yẹn ni ó ní ọkírun tán ó jókòó síbi àyè tó ti kírun àwọn míín sọ pé kò gbọ́dọ̀ kúrò láyè yẹn lọ sí gómìnà mọ́ṣáláṣí yẹn ibẹ̀ yẹn tó tó wáyà fi lọ sóòlì kò lè yọ náfílà yẹn mọ́ ó tún kò tún gbọ́dọ̀ so so láti stick to kìíní yẹn kó ké máa yẹ kírun tán jòkó máa ṣe àṣkáàrù ṣe ní títí títí ní bá ti so nǹkan yẹn ti bàjẹ́ nìyẹn torí kó máa ń láti lọ ṣàlọ́ ẹ báyẹn ti jáde síta ó tán so àwọn mí náà wò pé kìíní wàhálà yẹn náà pọ̀ díẹ̀ so tí ládàbà yẹn wá wà ní olọ náà so wallahu a'lam kóbìnrin kí kó má rí rí kébí àwọn náà jókòó sílé tó máa ṣe òun náà gbàrú ládàá yẹn ṣe tó wà ní mọ́ṣáláṣí ní ombawi wallahu alam. Assalamu alaikum. Assalamu alaikum. Ẹni tí yóò lọ sí Pirabu, ó di ẹ́. Zúrì wa bá ẹni tó lọ sí Pirabu, Pirabu, Zúrì bá ní Èkó, wọn lè dúró kí ọwá wọnú ìlú kẹrẹ ṣáà ti dédòkè ṣọ́ ilé kí méjì àbọ̀màkí mẹ́rin. na ó lọ travel. ó lọ travel. kò sùúrù tó. àsìkò sùúrù tó bá wọn lẹ́kọ̀ọ́. nígbà tí mo wá fi padà dé ilé. àsìkò sùúrù ti kọjá. àsìkò àásì ló délé. ṣé yóò kí zúrì yẹn. ní méjì ni àbọ̀màkí ní mẹ́rin. ẹ̀jẹ̀ lẹ́kẹ̀jì. èyí tó tẹ̀wọ̀n èyí tó tẹ̀wọ̀n lórí ilé ìtẹ́bèrè òun ni pé yóò kí bó ṣe jẹ́ ni ṣéyà lóye so wọ́n ní alkọ̀dọ́ ìyá kí padà that is bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè lẹ́ẹ̀ṣẹ̀ san sígbà tó yẹ pé irun yẹn bá lájò ní kọ́sùrù ni sẹ́ńgbà tó dẹ̀ máa fi wọnú ìlú àsìkò oorun yẹn ti kọjá sọ alqada yahki al-adaa tó bó ṣe jẹ́ náà ni a ṣe san padà tó lé ìlú tẹ́wọ̀n àwọn afá mi gbà pé ńgbà tó ti wọlé yẹn yóò ṣe kí ni yóò kí mẹ́rin fún zood ṣùgbọ́n ètò tẹ́wọ̀n kò ní pé ó jẹ́ zood ní kí ni kọ́sù ló yẹ kó kí so kọ́sù náà ni a kí tó wá délé tó ti yé wa kí asiri ní mẹ́rin. ẹlẹ́bi ẹni tí ọlọ́run tó ṣàánú tó fi mọ̀nà ṣá wá tó pé torí pé mo máa ń tọ́jú mọ́ọ̀sì nígbà tó wà ní bíbíà pé ọlá ẹ̀ lọ́lọ́run mo lára tó fi sùn lé alùsùn náà ṣé ó tọ́ kí ọ̀ máa sọ wọ́n báyìí. mi get the question. ẹni tí ọlọ́pàá ṣàánú tó ń ṣe súnà tó ti wá ní pé ọlá pé máa ń dàtún wà ní dídí aláfẹ́ máa ń fọ mọ́ọ̀sì máa ń mójútó mọ́ọ̀sì dáadáa lẹ́kọ̀ọ́ náà padà jẹ́ kí n mọ̀nà sí ìlànà súnà gbóhùn dáná ó bọ̀ mí lára. ẹni tí ọlọ́run bá ti fi mọ̀nà sínú súnà gbọ̀ngbà tó ń bẹnu dídíà ó máa ń ṣe ìtọ́jú mọ́ṣáláṣí so ìgbà tó wà nù súnà ń sìn kò ṣe mọ́ ẹ̀hún sọmáyàn tẹ́ ní pé ṣé ó tọ́pa sọmáyàn tẹ́ pé ọlá pé mò ń tọ́jú mọ́ọ̀sì. náà nìyẹn wà nù bídí àkó sí pé kèfèrí ni so iṣẹ́ dáadáa tó bá ṣe ń gbà yẹn náà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò san ní ẹ̀san dáadáa lórí ẹ̀yìn èyí tó dẹ̀ ṣe tó jẹ́ bídí à ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní fún ní ládàá ìyẹn àbí kò ní fi ìyá rẹ̀ jẹ́ àbúrò ayé pé ó mọ òdodo lókù àwọn afáàfin máa ń tẹnu mọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa àtàwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa ní ìpèsè wípé n táwọn àfáà sọ fún wọn làwọn kan ń ṣe aláìmọ̀kan ni wọ́n so wọ́n ń ṣe dídí àná so a lè lé mọ́ wọn àlàyé là ṣe fún wọn láti mú wọn kúrò nù bídí àyẹn ṣùgbọ́n máa ṣe tírìtì wọn kọ́lọ́ máa ṣe tírìtì àwọn afáyẹn torí pé àwọn afáyẹn ẹlòmíì nu wọn mọ òdodo kò fẹ́ gbà ní sọ́rọ̀ yẹn nísìnyí tẹ̀wárí pẹ́ni tó mọ òdodo ni tí ò fẹ́ gbà yẹn ti ṣe ń tán pé ní iqamatul hujja lé lórí ṣerú yẹn wọ́n lè lè lórí ṣùgbọ́n ẹni tó jẹ́ àmì lásán kátólù sọ pé àfẹ́ lè mọ́ ọ ó dìgbà tá a bá tó ṣe ìkọ́mọ́tì ìjà lórí òun náà sọ́rọ̀ mi yé so òní pé ká ṣàlàyé ọ̀rọ̀ fún tọ́ni tá a ṣàlàyé ọ̀rọ̀ fún kí láfẹ́ lé mọ́ fún kò mà kún nà mu'adhibin hatta nab'atha rasula ọlọ́wọ́n bá ní àánú fìyà jẹ yín àfi tá a bá rán òjíṣẹ́ sí yín sọgbà tá à ń parọ́ súnà súnà súnà àmọ́ nǹkan táwa ní òmọ̀ tẹ́lẹ̀ àmọ́yé nǹkan tá a so àlàyé ni ó ṣíwájú tabalálàyé ni ó ṣíwájú kò túmọ̀ sí pé àwọn issues tó ṣe pé kìláàfù ń bẹ láàrin àwọn àfáà lé lórí tó ṣe pé kìláàfù tó wà fáìgì ni kí wá sọ pé mo ti ṣàlàyé fún ẹ mo ti ṣe kọ́mọ́ tó di tó sódò wá gbà ẹ má bá dá ẹ ẹ̀sẹ̀ léyìí nǹkan tá jìnnà sí ni rán onígbàwọn kan ẹni kùrẹ́sìbí tó ti ń ṣe é lẹ́rìí pàwùjọ ẹ̀ aṣèkéni tí alálàáfíà àdánwò tí àwọn ahàlùsúnnà àsàlàfíyóò tàǹbá yìí lágbàáyé ń sinmi yìí ní pé iṣu tí ó yẹ kí ó dá wa lálẹ́ láàrin àwọn àfa àfa kan ní báyìí eléyìí ní báyìí kálukú béèdì tó sọ lórí ìṣèhádì tó kílẹ̀ sí ìwọ tó bá wà convince pẹ̀lú tẹ́lẹ̀ ìmú dìímú ìwọ tó wà convince pẹ̀lú eléyìí dì í mú ṣé ò ṣe fẹ́ ní nítorí kílẹ̀ tẹ́ ló mú nítorí kílẹ̀ tẹ́ ló sọ ẹ fi yókù lẹ̀ fọlọ́ ṣùgbọ́n lágbáyà ntí mo rí tó bá rí wọn náà ti do ní fídíà àárẹ̀ rí pé kí ní ẹnì gẹ́gẹ́ bí nǹkan sọ ntí kọ́ ni nítorí tí wọ́n rí tí ò rí tó fi polú ní fídíà yẹn àfáà mi ń bẹ tó ṣe pé the same motive tóun mú tó fi pòun ní fídíà lápá yẹn náà mú àbá yẹn dẹ̀ mọ kí ó jù lọ nǹkan àkótó ṣe rọ́dù fẹ́ni tó mú tó fẹ́ fọ́ọ̀sì yẹn lórí kíní yẹn ẹ̀ ní bàtà ayé mu. àdáwò wa ni pé kí àwọn ọ̀dọ́ ọmọ kéékèèké ọmọ sixteen years seventeen years twenty years twenty five years ẹ wá rí pé nǹkan jòkó sí nìyẹn tán jòkó tì wọ́n so wà interested nínú nǹkan ẹ̀ ju pé kí ni kankan the right akida ju kan kọ́ kí ni fíkìú tó yẹ kán mọ̀ ẹlòmíì ní ọ̀rọ̀ àlùwà aládàrú mọ́ lọ́wọ́ kò lè sọ̀rọ̀ ń pẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àti bàdá alágbájá àti bàdá alágbájá àti bàdá alágbájá ó lè sọ̀rọ̀ ń pa yẹn nígbà tó ṣe pé máa yọ àtàtẹ́lẹ̀ máa ń gbá bọ́ọ̀lù àti wọláàyè nǹkan tó ń panilẹ́kùn yìí kó lo táìmù ẹ̀ fún pé òun kọ́ the right akida ó fẹ́ mọ kí ni the right hukumu lórí ọ̀rọ̀ fíkì nǹkan kan mọ́ra wọn ó lóore fún ẹjú kó ń bí sí ààrẹ pẹ̀lú pé tàbí ìtúbà dáa nísìn tàbí ìtúbà dáa tàbí ìtúbà dáa àwọn bára dandan káàkiri a ní à ń ṣe súnà náà nìyẹn sọ ẹjẹ́ ká gbọ́ nǹkan tá à ń sọ yé ẹni tá a lè mọ́ òun tó ṣe pé n tó ń takò n tó clear ni kò ṣe pé ó ń takò ó lòun disagree pẹ̀lú ń táfà mí rí kí àfà mí bóyá tó ju àfà mí lọ tóun náà rí opinion tí yàtọ̀ sí ní táfà mi rí èyí ń kọ́ là ń sọ o ká má ṣì gbọ́ yé o so ẹ afa àtàtẹ lè mọ àmọ́ ntàtẹ lè mọ lé lórí èpè ó takò nǹkan tó clear àmì tá a fẹ́ sọ pé àwa ya yóò ń padà tiẹ̀ a jẹ́ pé nǹkan tó takò náà nǹkan tó clear ni kó ṣe nǹkan tẹ́nu wọn afa gangan fúnra wọn ò kò lé lórí tẹ́ńkálukú ń sọ in tó ń bìlíìvù ní anytime àfáàkànṣe àfáàsùn náà ni o wọ́n ṣe àwọn àfáàbí ìtẹ́nu àwọn àfáàsùn ló kò lé lórí so ọ̀nà tá a lè fi bá lónìí so ẹni tí ó ti tó ń ṣe dáadáa ó ń fọ mọ́ṣáláṣí lásìkò bídíà ó ti ń sin wá lára ṣe olóore tó ṣe olóore náà ni tó bá ṣe sincerely fún àwọn bó ṣe yóò san lẹ́san dáadáa rẹ̀ so kò mọ̀ mátàbí àgbà tó wà ní àsìkò bídíà ló ṣe àbá àsìkò tó wà ní àsìkò súnà ni ó ṣe wallahu alam. àyàkùn wa kírísítà mi ni pé ẹni tó rí ẹ̀ṣẹ̀ ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni example interest but ó wá wò pé òun ti struggle láti lè get capital kò rí àbí kóhun kóhun gbà pé inshallah tó ń bá gbà lẹ́yìn ẹ̀kan tó wà gbà ẹ̀wọ̀n òun ní gbà nínú ǹjẹ́ ẹ̀ṣẹ̀ lè ṣe kò lè. náà ẹni tí ó mọ̀ pé rìbá gbígbà ò da ó fẹ́ yáwó èlé ó mọ̀ pé kò da so wá gbà á nígbà tó ti sọ́gù tí ò rí padà wá gbà á báyé lè tó máa ti gbọ̀n òní gbà mí mu ẹ̀ṣẹ̀ náà ló ṣe ẹ̀ṣẹ̀ náà ló ṣe kò lórúkọ ó gbà mí lẹ́yìn mọ́ kò gbà mí mọ́ tó bá gbà mí lẹ́yìn ẹ̀ṣẹ̀ rẹ̀ kún fi ń pọ̀ sí i jẹ́pẹ́ ọ̀kan yẹn ló gbà ó mẹ́lá kọ́lẹ̀ pé èyí tó gbà yẹn kò ti jẹ́ rìbá náà ni ó mẹ́lá kọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ń gbà míì àtúndẹ̀wò pẹ̀lú ẹ̀ ní tó gba rìbá nítorí ẹ̀yẹ kí ní àtúnwáwọ̀ mi nítorí ṣonídúró bó ṣe kí ni wọ́n tún gbà yẹn náà lọ́wọ́ ẹ̀ tọ́lọ̀mbá dẹ̀ tó fẹ́ mú lọ́nà kejì náà atúnikì kìíní ẹ̀ kó bùn ṣòbí tí ó ti bùn bẹ́yẹn wá tún wò pé ah kí tún gbà mí ṣòbí ó ṣe wọ́n á gbà lọ nìyẹn tó wá di pé ah ní àfa ẹni ká mọ́ gbà kí n táwa gba àṣùgbó láì fẹ́ ṣe kìíní ah ìyọ̀lẹ́ lọ́wọ́ nàìjíríà yìí láì gba kìíní o á gbà mọ́ túbá lẹ́yìn gbà ẹni ọ̀rọ̀ ẹ ti léwu gbà ó ti léwu gan so n ṣe òdà òdà kọ́dà kò ṣe pé ẹni tó kó sí ẹni tó máa kéwò jù láwùjọ yín ló kú sí haramu làrámù máa jẹ kò jẹ bí yẹn ṣe jẹ wallahu a'lam. sọ́wọ́n àìkún sọ̀rọ̀ náà mo ní ẹni tó wá sí fọláṣí pẹ̀lú ìfẹ́ wọ̀pọ̀ láàníyàn tó bí aṣọ tó kò fẹ́ kó dọ̀tí nǹkan yẹ ṣe ní every time bí aṣọ tó wọ́n jọ yẹn lọ́ka ṣe yẹn dọ̀tí fi lo ìtẹ́ yẹn ṣé ó nà kó sábẹ́ pé ó ń fà sára ní ìpínlẹ̀. náà mẹ́rin tí ó wá mọ́ṣáláṣí pẹ̀lú ìtẹ́ tẹ̀lá ni pé aṣọ tó ń wọ̀ yìí ah, aṣọ wáìtì ni mọ́ṣáláṣí rẹ̀ fi bẹ́ẹ̀ ṣe kìnnìnì kó mú tẹ̀hún dání òun fẹ́ kó dọ̀tí. ìyẹn bí wọ́n là ń sọ <laughs> ìgbàdí mọ́ Malik rahimahullah ta'ala tí wọ́n ní kí ọlọ́ ti Abdurrahman bin Mahdi mọ́lé fún òun náà nìyẹn tòtòrá nìyẹn pé ní ìfẹ́ káṣọ mi dọ̀tí náà ni òun náà ni but uh, ẹ máa rí pé mo sọ pé ìmáàmù Malik kó ṣe gbogbo àwọn àfáà ní wọ́n lọ bẹ̀ ṣùgbọ́n nǹkan tó dáa náà ni kéèyàn avoid rẹ̀ kéèyàn ṣe kéèyàn kó avoid rẹ̀ lásìkò àrẹ́mí sallallahu alaihi wasallam wọ́n máa ń kírun lórí yẹ̀pẹ̀ lásán tí wọ́n ní káwá kírun lórí yẹ̀pẹ̀ lásán o a kàn fíìl pé a ṣe ń lè stay díẹ̀ bàbá ṣe pé a pé ìdọ̀tí nádà sún mọ́ṣáláṣí yẹn ni a kàn fi pàṣọ mi lè stay díẹ̀ èyí tó bá stay díẹ̀ náà ni bàbá yìí pé aṣọ lọ fẹ́yàwó ẹ́ tó bá stay díẹ̀ ni a padà fọ náà ni a padà fọ náà ni ṣùgbọ́n tí necessity bá rí ìwà fún yẹn láti lò ó then ó lè lò ó ṣùgbọ́n irú mọ́tàlẹ́sì ìwé yìí sìn káfẹ́ kírun bẹ́ẹ̀ kí nǹkan máa mú ìtẹ́ wá owó láṣọ ẹ máa ṣe dọ̀tí tó pàkíwù mọ́ṣáláṣí ìwà yìí sìn àná ìyẹn ò bá mu ṣùgbọ́n tá a bá rẹni tó ń ṣe àá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ̀rẹ́kì oníbàbá àgbàlagbà kan tí wọ́n ṣe ní mọ́ṣáláṣí ọ̀dọ́ wa ni mo wọ́pọ̀ tí máa ṣe kọ̀rẹ́kì ọláyà látijọ́ yìí the opportunity yẹn torí pé a ṣe ń bá wọn sọ àwọn nǹkan tó ní clear text ọ̀rọ̀ tí ẹlòmíì ṣe ń kéyìn díẹ̀ díẹ̀ tó wá jìnà fún wọn pé stars eléyìí tẹ́ sọ yìí ẹ̀rí ẹ̀dà láti nu alukurana ṣúná ṣọ̀gá lómi ń bẹ̀rẹ̀ káfíwẹ̀ ẹni tàbá ní ká wò ó tàbá ẹ̀rí dà láti nu alukuran àti kíni àti ṣúná ọ̀nà wá jìn gan wàláhì ẹni tó bá ń bẹ níwájú àwọn èèyàn tó ṣe wípé handling the correction ẹlòmíyìn sì ó tẹ́rì sínú àwọn oríṣiríṣi àwọn ṣìrìkìyàtì àwọn bídáwò oríṣiríṣi o tí rí yẹn o rí kọ̀rẹ́kì o wá gbé àwọn nǹkan tẹ́pẹ́ nu àwọn afáàgùn òkòlé lórí wá gbé wá bá òyìnbó àwọn àpàtì báyìí bẹ́ẹ̀ yóò nílà káyìí èyí tó ní clear text pé nǹkan yóò dá si sì ń correct àwọn èèyàn àti gbà àwọn tó dẹ̀ ń sọ yìí nìyí àwọn àgbàlagbà wọ́n ń lísìn sáwọn nǹkan ní tẹ́ ń sọ wọ́n ń gbà wọ́n ń gbà ṣùgbọ́n àwọn mi bẹ tó ṣe pé á ah, ń wo ọ̀nà opportunity wo màá rí tí màá tún fi ṣèlè torí pé nǹkan ti tẹ̀rí sí láwùjọ jẹmọ́ wà láì mọ́ ń sọ eléyìí inú mi ń bàjẹ́ níbi táwọn ọ̀dọ́ wa tí wọ́n ń lo láìpù wọn lọ ní àwọn nǹkan tí ò wúlò ẹlòmí ó ṣàwọn nǹkan ní sí twenty years to come ní àtẹlẹmọ̀ jẹ̀ka ìgbà pé ah, òun ti bẹ ìsìn jẹ́ kọjá là òun ti wé sàsìkò òun lórí àwọn nǹkan mi torí pé àwọn tí à ń expect pé wọ́n grow láti continue àwọn iṣẹ́ yìí ṣèkìyàtù dídáwò táwọn èèyàn kó sí ṣùgbọ́n ìná mọ́ àwọn trivia things àwọn aṣojú àtúnṣe pé wọ́n ń gbá bọ́ọ̀lù ẹ̀rẹ́ lómi nínú àwọn tán gbé kínní irú yìí yóò ló ń pè yín gbà mí báyọ̀ ọ̀rọ̀ àlùwàlá àbí nǹkan tó jọ wọ́n wáyé ní ọmọbìnrin lọ́wọ́ yín ẹ wà ah, ìwọ náà ló dọ́ba járíù nísìn ìwọ tó ṣe pé ó ṣe bèèrè ọ̀rọ̀ ń pa nǹkan tó ní ṣe pẹ̀láwà láláìpẹ́ yìí ó túmọ̀ sí pé kí ni eléyìí ìpọ́nkan aburú ni ẹjọ́ ẹ ká lo àsìkò wa láti kọ́ the right akida the right manhaj àti àwọn nǹkan tí a ní láti mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa gbogbo ọ̀pọ̀ tí ìta bá rí ká mìtì àwọn àfáà ká máa kọ́ ẹ mọ́ jẹ́ ká bízi ara wa pẹ̀lú ọ̀rọ̀ facebook facebook ká máa fa àwọn nǹkan tí ò wúlò so kò dẹ́mọ̀ sí jẹ́ wallahu a'lam. tí èèyàn bá ń ka alukoran lọ́wọ́ nínú mọ́sí ó wá jẹ́ táìmù táwọn èèyàn ń wọnú mọ́sí èèyàn aláwọ̀ kọ̀ wọlé ó sálámù láì ó generalize ṣé dandan ní fẹ́yìn tó ń sì láwà ẹ̀ràn kóun náà stop nǹkan tó ń ṣe kó dáhùn bẹ́ẹ̀ lómìnira adé ti wọlé ẹlòmínira ti wọlé ẹlòmínira ti wọlé. náà mẹ́rin tí ó ṣe tìláwà Al-Qur'an lọ́wọ́ tán wá sálámà sí wọn jẹ́nẹ́rálì òun náà ń bẹ lára àwọn tí wọ́n ń bẹnu mọ́ṣáláṣí ṣùgbọ́n òun ṣe tìláwà ìyẹn kan wọlé wá sálámà àmọ́ pẹ́kọ́ ẹ̀sìn ni pé tíyẹn kan bá sálámà sí wa adẹ̀pọ̀ kẹ́nìkan wọ́n wá ti dáhùn ní ó ṣe kí ni ó ó gbé ti gbogbo àwọn tó kù ṣó ti so ó sínkù bọ̀kánípò nìkan ló wà ní mọ́ṣáláṣí ọwọ́ sálámà sí ṣé kó tó pé òun ṣe tìláwà Al-Qur'an kó mọ́ dáhùn àbí kó dáhùn kó dáhùn kánípò ń bẹ lórí ìrún ìyẹn ni ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ṣe tìláwà Al-Qur'an a lè dáhùn a dẹ̀ tún kọ́ntínú níbi tí adé sọ wallahu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت